لا تقذفونا بالشذوذ فإننا لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج لخليل محمد وبقول من شرع شريعة نسلهم وعلامكم التي لكريمتنا تدي ولكل قول نستدل بهاية أو بالحديث لمستكي لمسند أو بالحديث لمستكي لمسند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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba Ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí a lè má dúpẹ́ lé lórí òun náà ni pé Ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé òun náà ló jẹ́ oore tó ga jù láyé ń bì òun náà lèyìn ó fi lẹ́tọ̀ọ́ sí oore tó ga jù tó bá di jọ́ gbẹ̀ngàn alkiyama ọlọ́run tó ti wá ṣe àwa ní mùsùlùmí tó fún wa ní oore tó ga jù láyé abẹ́lẹ́ kí ọlọ́run kó pa wá ní mùsùlùmí. Allah. kí ọlọ́run ọba kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí islam. oore ẹlẹ́ẹ̀kejì èyí tí a tún lè máa dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba òun náà ni wípé lórí ní mọ́tòlẹ̀ àyà ìdẹ̀kùn wípé a wà ní ẹni tí ń sẹ̀mí lórílẹ̀ ayé èyí tó jẹ́ wípé pẹ̀lú àánú ọlọ́run ọba òun náà ni ọlọ́run ọba fi wa kù sí orílẹ̀ ayé ẹ̀tọ́ bá dẹ̀ wọ ọlọ́run lọ́lọ́run ọba máa ṣe é fún ọlọ́run wa ṣe fún àwa ṣùgbọ́n orin náà ọwọ́ a máa ń pín sọ́nà méjì a máa jẹ́ dáadáa fún àwọn ẹlòmíì a sì máa jẹ́ aburú fún àwọn ẹlòmíì àbẹ̀lọ́run ìṣẹ́kù wa kọ́lọ́n jẹ́ ó jẹ́ fún wa kọ́lọ́n má jẹ́ kí ó jẹ́ aburú fún wa oore ibẹ̀ náà ni pé kí àlìjá náà wá ga sí i pẹ̀lú ẹ̀. Kasi sì má jẹ́ ọmọ náà ọlọ́mọṣẹ́ ìṣẹ̀lẹ̀ fún wa. adúpẹ́ àlàáfíà mọ́ ìsẹ̀mí wa torí pé ètò ọlọ́run náà ni kọjá wípé kó má fún yàn lálàáfíà ṣùgbọ́n ọlọ́run ọba ò ṣe bẹ́ẹ̀ fáwa ó tún fún wa ní àlàáfíà àlàáfíà wa kọ́lọ́jú máa lékún sí i gbogbo àwọn tí ò lálàáfíà àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́ kó bá fún ọ ní àlàáfíà o lẹ́yìn wá gbà náà èyí tó jẹ́ oore tó gbẹ̀yìn tí a gbọ́dọ̀ má máa dúpẹ́ rẹ̀ òun náà ní lórí àlàámù ìfọkànbalẹ̀ ọlọ́run fi ìfọkànbalẹ̀ sí agbègbè wa yìí òun náà ni ẹnìkọ̀ọ̀kan wa la fi lè jókòó báyìí láti lè máa gbọ́ràn ọlọ́run ọlọ́run tó wáá fi ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí kọ́lọ́run mọ́ yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ àlékún ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́run kò tún bá a fi síbẹ̀ gbogbo ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ abẹ́lọ́run kí ọlọ́run ọba kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo ibi tí àwọn mùsùlùmí wà èyí tó jẹ́ wípé kò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ́ẹ̀ kọ́lọ́run kó bá a fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Amen la hawla wala quwwata illa billah illa billah. abẹ́lẹ́wọ̀n fún tẹ̀síìrì wa ti tòní kọ́lọ́n kó sọ́dí ọ̀run èyí tí a ti sọ fún wa sẹ́yìn tẹ̀síìrì tí a ṣe lánàá láti ṣàlàyé ẹ̀ kó tó di pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ súrà Awa. a ni Suratu to a Quran twenty àyà tí a kà lánàá ni àyà ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́wọ́ bá ń sọ fún wa níbẹ̀ pé fàlámà àtàá. نودي يا موسى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما آتاها نودي يا موسى ọlọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣe àlàyé fún wa wípé nígbà tí anabi ọlọ́run ọba musa alayhi salatu wa salam tá a fẹ́ sọ di anabi ọlọ́run orí iná lọ́ọ̀kan a sọ fún wa pé iná yìí ìmọ́lẹ̀ ni igi tí ń wò lọ́ọ̀kan níbi tí ó jẹ́ àyè tá a mọ̀ sí. Si ààyè tí ọlọ́run ti pe Musa igi yẹn olókún fún ìmọ́lẹ̀ ìyẹn lọ́wọ́ á jẹ́ pé Musa látara bẹ́ẹ̀ ó rò pé òun fẹ́ lọ mú iná wá fún àwọn èèyàn òun tàbí kóun rí ẹnìkan tó lè tọ́hún sọ́nà torí kóun ti tà sí ojú ọ̀nà ọlọ́run ní nígbà tí Musa tó débi iná náà ọlọ́run ní ó á jẹ́ ẹni tí wọ́n pè ọlọ́run ló pe Musa ọlọ́run ní ya Musa ọlọ́run kan mú wa ní májíwúlù ni òun náà ló pe Musa ọlọ́run ní ya Musa náà. inni ana rabbuka faghulana alayk. ọlọ́run ọba ní ìwọ Musa èmi tí mò ń pè ọ yìí o ana Rọ́bùkà èmi lẹni tó ní ọ. èmi lẹni tó ní ìwọ Musa tí mo ní gbogbo ayé pátá yányán èmi náà ni mo sì ń darí ẹ èmi mọ̀ ń tọ́jú rẹ èmi ọba rẹ ọlọ́ni fàkùlà ọlọ́ni ìwọ Musa bọ́ bàtà rẹ lẹ̀ èdè nípa wípé Musa ọlọ́run ní kó bọ́ bàtà sílẹ̀ kí ló tó lọ́wọ́ ní ó bàtà sílẹ̀ ọlọ́run bá fẹ́ kó pọ́n ààyè yẹn lé ṣé dandan náà ní fáwọn náà káwa máa bọ́ bàtà wa lẹ̀ tá a bá fẹ́ máa tá a bá dé àwọn ààyè tó jẹ́ ayé àpọ́nlé àṣàlàyé lè fún wa ní àná ọlọ́run ní kí Musa fakla nàlẹ́ bọ́ bàtà rẹ méjèèjì bọ́ sílẹ̀. Si ìnàkà. ìnàkà bíi wádìí lè mú kọ́ dasì tó wá. nítorí pé ìwọ Musa ààyè tó yìí ó wà ní ìsàlẹ̀ òkè èyí tá a ti ṣàfọ̀mọ́ rẹ̀ tó kọ ìsàlẹ̀ òkè náà sì ń jẹ́ tùwá a ti ṣàlàyé tó pọ̀ fún wa ọlọ́run ní máa ń pọ́n àwọn àyè lé àyè tọ́lọ́run ti pè Musa ọlọ́run pọ́n lé ṣùgbọ́n kò lápọ́nlé tó kàábà kò lápọ̀nlé tó Madina kò dé lápọ̀nlé tó Baitul Maqdas rẹ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni àyè tó ní àpọ̀nlé jù so látara bẹ́ẹ̀ òun náà tó jẹ́ àyè kan tọ́lọ́ ń fún lápọ̀nlé gbogbo tó bá kọ́ mọ́sálásí sí lórílẹ̀ ayé náà àyè àpọ́nlé òun náà ni gbogbo àwọn àyè náà ọlọ́run ní kí Musa bọ́ bàtà rẹ̀ torí pé ó wà láàyè àpọ́nlé àwọn afáàkàn sọ wípé nítorí bọ́ bàtà náà ni pé ẹni tí wọ́n fi ṣe bàtà rẹ̀ nǹkan ìwọ ni ṣùgbọ́n eléyìí ò fìdí múlẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá àdè ṣàlàyé fún wa pé tá a bá fẹ́ kírun bẹ́yẹn bá wọ bàtà kí ẹ̀rí wà tó bá dẹ̀ bàtà rẹ̀ tó bá kí fi kí náà ẹ̀rí wà gbogbo eléyìí láti ṣàlàyé fún wa ní àná. نعم وأنا اخترتك وأنا اخترتك فاستمع لما يوحى ọlọ́run jẹ́ àwa ọlọ́run ọba a sọ ìwọ Musa a sọ di ànábì ọlọ́run a tún sọ ọ́ di Rasulullah a tún sọ di ìránṣẹ́ ọlọ́run ọba láti ṣe lọ òun ni Musa bẹ̀rẹ̀ sí di ànábì ọlọ́run a sọ fún wa pé láti ọmọ ogójì ọdún gẹ́gẹ́ bọ́lá ti gbá nàbí dìde bẹ́ẹ̀ lọ́n gbé Musa náà dìde ọlọ́run ni fastẹ́mẹ̀. fastẹ́mẹ̀ lima yóò ha. ọlọ́run ni fastẹ́mẹ̀ lima yóò ha ìwọ Musa láti sìn ín lọ gbogbo tó bá máa ṣe pátá yẹ́nyẹ́ o gbọ́dọ̀ máa ṣe nǹkan kan láì ṣe pé kò sí. Si wáàyè ọlọ́wọ́ bá tí o bá ti sí wáàyè ọlọ́wọ́ bá ń bẹ̀ o gbọ́dọ̀ sí iṣẹ́ látọ̀rọ̀ wa ọgbọ́dọ̀ máa wà nínú nǹkan tí ìwọ Musa ó máa ṣe tó bá ti fẹ́ gbogbo iṣẹ́ kan máa tẹ́tí sí nǹkan tó bá ń fi ránṣẹ́ sí ọ náà. Innani ana Allahu la ilaha illa ana fa'budini. ọlọ́run ọba ọwọ́ á tún rìpíìtì ọ̀rọ̀ rẹ̀ padà pé Innani ana Allah èmi ni ọlọ́run ọba láìlà àìlà àná kò sẹ́ńtọ́lẹ́tọ̀ kájọ́sìn fún àyàfi èmi fàbúdìní ìwọ Musa jọ́sìn fún mi ìwọ Musa èmi ni ọ jọ́sìn fún wa akimi sọláàtà. wa akimi sọláàtà lídìkìrì. so ìwọ Musa ọmọ kírun. akimi sọláàtà ọlọ́run bá pàtàkì ìrun fún Musa àti gbogbo bàádà tó kù ṣùgbọ́n ìrun ló tóbi jù ní gbogbo bàádà tá fara ṣe bá fi mẹ́ńṣẹ́ rẹ̀ wà akimi akimi Musa máa kírun máa gbé ìrun kó rí ọlọ́run bá ti rán létí pé kó o kírun máa kí so tí mo gba àsìkò tí mo mention fún ọ pé kọ́ ọ máa fi kírun máa fi kírun tọ́ ọ bá ti rántí ìrun tọ́ ọ rántí èmi ọlọ́run ọba máa kírun sórí àyà yìí náà ni a bá tẹ̀sílẹ̀ wá dé tí a ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa ní àná a parí àlàyé lórí ẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀. Lo so àwa bẹ̀rẹ̀ àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún so wọ́n kà fún wa àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún àti àwọn àyà tó tẹ̀lé kó di pé a máa bá tẹ̀síìrì tó ní lọ. أعوذ بالله من الشيطان الرجيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يسودنك عنها من لا يؤمن بها واتبع واعو فترداه وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مهارب أخرى قال الكيا يا موسى فألقوها فإذا هي حية تسعاه ọlọ́run bá tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí ó ti ṣàlàyé fún wa ní àná ọlọ́run ọba ṣàlàyé fún wa pé òun ọlọ́run ọba nìkan lòun jẹ́ Allah ọba tó jẹ́ yí pé kò kájọ́sìn fún nǹkan míì àyàfọ́ ọlọ́run ọba náà. ọlọ́run ọba yìí ó wá ń sọ fún Musa pé fàbùd ni ìwọ Musa joseph ni wa wà á kì mí sọ láàta lìdíkìrì ìwọ Musa gbé ìrun nàró lìdíkìrì kó jẹ́ wípé ìwọ Musa yóò máa jẹ́ wípé fún ìmọ̀ jẹ́ pé ńgbà tó bá ti rántí èmi ọlọ́run ọba. fún rírántí èmi ọlọ́run ọba ni kó o máa fi gbé irun náà ró ló fi jẹ́ wípé a ti sọ̀rọ̀ tó pọ̀ lánàá ṣùgbọ́n àdìsí ni a fẹ́ kà fún wa tó yẹ kó òjíṣẹ́ ọlọ́run ọba ó lo gbólóhùn yìí ó lò níbẹ̀ àdìsí Anas bin Malik òun náà ló gba àdìsí náà wá látọ̀dọ̀ anabisa salam òun náà ló sì ti gba àdìsí náà wá ìtọ́jẹ́ pé imam ahmad òun náà ni ó gba àdìsí náà wá wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba sọ pé ìdàrọ́kọ̀dá ahadukum anisola ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá sùn tẹ́ ẹ gbàgbé tẹ́ ẹ kírun. ẹ ti sùn lọ àwògáfàlà èèyàn lè mọ sùn gángba míì tọ́lá ọmọ ó jẹ̀jẹ̀ ó gbàgbé tí ò ní mọ̀ pé àsìkò oorun ó ti kọjá lọ yóò kàn tawúyẹ́ lẹ́ẹ̀kan náà ni yóò bá rí pé ah ìmọ̀ ha. ẹni tó ẹni yẹ kó yá kí irun yẹ tó bá ti rántí irun náà ó wá ní fa inna Allah ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ ga sọ pé wà á kí mi sọ̀láta lè dékiri tó sọ fún wa wípé òṣìṣẹ́ ọlọ́run bá gangan túmọ̀ àyà yìí fún wa pé gbèrú nàró lè dékiri. nígbà tó o bá ti rántí èmi ọlọ́run èmi ọlọ́run gangan ọlọ́run àfihàn ìwé ìròyìn yẹn gangan ọ̀rántí mi nìyẹn tó bá ti rántí mi lójú ẹsẹ̀ láì pé ah ojúṣe tó yẹ kí n ṣe fọlọ́run ìmọ̀ tí ì ṣe ìgbà tó sì yẹ kí n ṣe ó ti ṣe kí ni ó ti kọjá lọ ọ wàá sáré lọ ṣe àdẹ̀tí kàdísì fúnra ní àná yìí pé àdísì anas náà ni tó wà ní Bukhari àti Muslim ó wá sọ pé fàkàfà rọ́tò á. ayùsọ̀lì àìdá dàkàrà ìyí tí òfin ní kó o jẹ́ lẹ́sẹ̀ o náà ni kó o kírun yẹn o bá ti rántí ẹ̀ fàlàkà a ìlà dàlík kò sí nǹkan tí ha ẹ̀ṣẹ̀ yẹn dànù tó ju báyẹn lọ kéèyàn bá tí wá lọ kí ìgbà náà ti so àyà yìí ó ń pè wá lákèésì sí pé. ká máa kírun wa ní àsìkò tá a bá ti rántí ọlọ́run ká tún máa ṣe pé à ń lọ sojúṣe wa tọ́lọ́run ní ká òun náà ni àyà yìí pé wà lákìsì sí ọlọ́run á ní àyà tó tẹ̀lé inna sa'ata. inna sa'ata atiyatun akadu khufiha litujza kullu nafsin bima tas'a. aya tí wọ́n kà fún wa yìí gẹ́gẹ́ bí àwọn àfa onítẹ̀fsír gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa wọ́n ní tá a bá wo ọ̀rọ̀ tí ọlọ́run ọba ń bá Musa tá a bá wo ọ̀rọ̀ tí ń bá sọ ọlọ́run ọba ṣàlàyé nǹkan mẹ́ta fún Musa ìmọ̀ mẹ́ta lọ́lọ́run ṣàlàyé fún Musa níbí ìmọ̀ alákọ̀ọ́kọ́ ó ní nǹkan ṣe pẹ̀lú ilmul usul ìpìlẹ̀ ẹ̀sìn ìgbàgbọ́ téèyàn gbọ́dọ̀ ní ma'rifatullah mímọ̀ ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba ṣàlàyé ẹ̀ fún Musa olólùsọ báyìí pé innani ana Allah ọlọ́run jẹ́ kí Musa ọkọ̀ dá òun mọ̀nà la ilaha illa ana ọlọ́run jẹ́ kọ́ ọkọ̀ ní ilmul usul ilmul mabda'i ó ní ìmọ̀ pilẹ̀ tó yẹ gbọ́dọ̀ kọ́kọ́ níná lóye pé inú ọ̀rọ̀ tó dáa tí wọ́n ti sọ tí èso ọ̀rọ̀ ànábì òun náà ni pé fàárí fún ní kọ́bílà tààbùdù ni à ni ọ̀fà rífù ní kọ́bílà tààbùdà ni. so màmí kó o tó sìn mí gbólóǹtọ́ dáa ni kéèyàn dọ́lọ́ mọ̀ kó o ní ilmul usul kọ́ ọ dá ọlọ́run ọba mà dáadáa ìtọ́ yẹ ọlọ́run sọ fún Musa nìyẹn ó kọ́ jẹ́ kí Musa kọ́kọ́ dá òun mọ̀ náà pé la ilaha ana lẹ́yìn ìgbà náà bá ń bọ́ ọlọ́run tẹ́ ló tó kan ìbádà ló tó kan ìjọsìn nígbà tí ìmọ̀ ìpìlẹ̀ bá ti dúró dáadáa ọlọ́run wa ṣàlàyé fún Musa pé fàbùdùnì ìwọ Musa jọ́sìn fún mi wà á kì mí sọlá àtàlídìkìrì ìwọ Musa ìtọ́lágbára jù ní ìjọsìn òun ni sọlá ìrun ló tóbi jù ní gbogbo ìjọsìn dá ìjọsìn ọlọ́run ti kọ́kọ́ mú fàbùdùnì ó mú gbogbo ẹ̀ wá lápapọ̀ wọ́n wá dá èyí tó tóbi jù ọlọ́run wá dá yọ tí ń ṣe ìrun ìrun yìí ìrun ló ga jù ní gbogbo ìgbàlá ọlọ́run ní ká ṣe pátá yẹn wọ́n ní wọ́n kí mi sọ̀lá ta dédé kiri ìyẹn ọlọ́run fún ní ìmọ̀ tó tẹ̀lé ìmọ̀ usul òun náà ni ìmọ̀ tó jẹ́ yí pé ó wà láàrin ìmọ̀ bẹ̀rẹ̀ ní ìmọ̀ usul ilmul wasat onímọ̀ tó ń bẹ láàrin òun náà ni ìmọ̀ bá àti ìjọsìn fọlọ́wọ́n bá so ilmul ahkam bá àti ìjọsìn fọlọ́wọ́n ìmọ̀ kẹta tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ń ní èèyàn ò ní inú ọkàn náà lówó tó wá wà òun náà ni ilmul ma'ad ibi tá a padà sí ibi tá a padà sí nígbà tá a bá mọ Ọlọ́run tán tá a sin ọlọ́run tán ẹni tó kù ni pé ká gbẹ̀san a sì lè gbẹ̀san yẹn láyé ìtura bá ṣe fún wa láyé bónọ́ọ̀sì lásán ni ẹ̀san àlìkíámà gangan ní bẹ̀ ọlọ́run á fẹ́ ṣàlàyé pé fún Musa èyí tó jẹ́ ìkẹta tó jẹ́ pé ó ṣe pàtàkì fún anabi Musa ọlọ́ba wa ṣàlàyé ẹ̀ tó jẹ́ ìmọ̀ tàlìkíámà ọlọ́run wa ni inna sáà. sáà tí a tún ní akadọ̀ òfin. ọlọ́run ni inna sáà ata ọlọ́run ní àlìkìyàmọ̀ ìwọ Musa àtẹnìkọ̀ọ̀kan wa náà ká lọ mọ̀ átíyà ìyìn tí ó wà ní ìyìn tí ó ṣẹlẹ̀ ní tí ó ṣe méjì mẹ́ àlìkìyàmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́dọ̀ lọ mọ̀ wípé n tí ó ṣẹlẹ̀ níjọ́ gbèǹde àlìkìyámà àlìkìyámà yìí òun ọba ó ti sẹ ẹnìkọ̀ọ̀kan wa lẹ́sàn ẹ ń bá ṣe dáadáa ibẹ̀ ni ó ti gbẹ̀san dáadáa ẹ ń bá ṣaburú ibẹ̀ ni ó ti gbẹ̀san aburú rẹ̀ àgbólò àṣà àníèdè lárúbáwá àsìkò ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àáfàá ọ̀rọ̀ kan a máa jẹ́ pé òun ni ó borí gbogbo ọ̀rọ̀ tó kù a máa ń pè ní alẹ́ alámú bìlẹ̀ gọ́lábà ni ó borí gbogbo ọ̀rọ̀ tó kù òun tẹ́ máa sọ pé àṣà àwọn tó wá lò fún àsìkò mọ́ ètò gbajúmọ̀ tó yẹ ọkọ̀ ronú sí náà ni àṣà ronú sí òun náà ni torí pé òun nìkan ti borí gbogbo ìtẹ́ máa ń lo ọ̀rọ̀ yìí tẹ́ fún ó ti borí gbogbo ẹ̀ so ní ayé ìgbà tí wọ́n máa ń ṣèwé tí wọ́n bá ní alikitab ìwé kan wà tẹ́lẹ̀ kí wọ́n bá sọ pé alikitab wọ́n ti mọ̀ yìí pé ìwé sìbàwáyì ìkànnà àwọn àfáàgbà onínáwù òun ni wọ́n ń rí fa àlọ́ba lónìí tí wọ́n bá sọ pé alimusahaf alimusaf ẹnìyàn kan kò ní sọ pé lọ́ọ́ rìfà lọ bá nǹkan kan ju pé kí ni yóò ní kúránì ni wọ́n ń bèèrè ó sì lè túmọ̀ nǹkan míì so ọ̀rọ̀ kan nígbà míì a máa di nǹkan tí ì máa gbajúmọ̀ so àṣà àníbí ọjọ́ gbẹ̀dàkẹ́ àmà ni tó yẹ pé náà ni ọ̀rọ̀ náà lọ gbajúmọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ọjọ́ tá a máa sànyàn lẹ́sàn iṣẹ́ téèyàn bá ṣe ọlọ́wọ́ sọ fún Musa pé ó kírun ó dọ́lọ́mà ó kírun ó tún wá gbọ́dọ̀ nígbàgbọ́ sí wípé iná sa ata àtìyà ó nígbàgbọ́ sí wípé àlìkíámọ́ kò sí èméjì ń bẹ nǹkan tó máa ṣẹlẹ̀ ni ọlọ́wà ní àkáàdù gbólóhùn àkáàdù òfìyà gbólóhùn kan tí ó tóbi ni. tí ó gbà wá lásìkò láti ṣàlàyé alákọ̀ọ́kọ́ gbólóhùn tí ń bẹ ń náà ni gbólóhùn káádà àkáàdù òfìá gbólóhùn káádà tí ń bẹ ń bẹ yẹn nínú èdè lárúbáwá òun náà ni pé kí nǹkan ó súnmọ́ ni kí nǹkan ó súnmọ́ òní gbólóhùn ti bẹ nínú káàdà àwọn tó wá jáwọn àfáà tí wọn jáwọn àfáà tí wọn máa ń sọrọ èdè lárúbáwá fún wa alákọ̀ọ́kọ́ nǹkan tí wọn kọ ṣàlàyé ni pé gbólóhùn káàdà yìí àwọn kan gbà ń bẹ̀ pé gbólóhùn káàdà yìí tẹ́ ẹ bá fi lè rí i pé nígbà tí wọ́n lò ó wọ́n lò ó nílò nǹkan tá a mọ̀ sí positive nǹkan tó jẹ́ wípé kò sí nǹkan tí máa sọ tó máa jẹ́ lè jẹ́ kó jẹ́ negative kò sí not níbẹ̀ gẹ́gẹ́ bó ti wà ń bí àkáàdù òfin a wọ́n gbà pé tá a bá ti rí gbólóhùn yẹn àwọn sọ wípé nàfiyúhu ìsìbàtù wá ìsìbàtùhu nàfiyún gbólóhùn tí wọ́n kọ́ gbà nìyẹn pé tá a bá ní àkáàdù òfin a gbólóhùn yìí òun ni pé díẹ̀ ló kù òfin a kémi ọlọ́run ọba ó fi pamọ́ ọlọ́run kan sọ fún Musa pé àlìkìámọ́ o á ti yàtún nǹkan tó ṣe wípé ó máa ṣẹlẹ̀ ni gbólóhùn aláàkọ́ ni pé àkádù òfin a díẹ̀ ló kù kémi ọlọ́run ọba kí n fi pamọ́ ìtumọ̀ ẹ̀ ní wípé mi ò fi pamọ́ ìtumọ̀ ẹ̀ positive ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n yóò wá di kí ni o negative àwa máa jẹ́ pé kí ni o mọ́ òfin ìhà èmi ọlọ́run ọba mi ò ṣe kí nìyẹn o mi ò fi pamọ́ àwọn afọ àkẹgbẹ́ àbáyẹn lóbi jẹ́ pé inú sọ́tù Bákọ́rà nígbà tó jẹ́ wípé ọlọ́wọ́n bá ń ṣàlàyé àwọn èèyàn Musa tó ní kí wọ́n pa màálù ọlọ́wọ́n wa ni wàmẹ́kádú yáfọ́ àlùúnà wàmẹ́kádú yáfọ́ àlùúnà tábàwọ̀ bẹ̀ báwọn á rí i negative ló ń wá báwọn tó wáyé tí wọ́n ní negative ó máa di kí ni o ó máa wá lọ jẹ́ positive wàmà káàdù yàfọ̀ àlò tàbá bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ ni pé wọn ò fẹ́ẹ́ lè ṣe ṣùgbọ́n wọ́n ṣe kí ni ẹni tó túmọ̀ sí ni pé kí ni wọ́n ṣe wọ́n ṣe tó ṣíṣe tí wọ́n ṣe yẹ ṣùgbọ́n kí níye wọn ò fẹ́ẹ́ lè ṣe ṣùgbọ́n wọ́n ṣe kí ni wọ́n padà ṣe kọ́dí fa àlò so ló jẹ́ pé àwọn àfa kan fi gbà yí pé ẹ̀ tó bá jẹ́ pé positive ló bá wà á sọ di negative tó bá negative ló bá wà á sọ di kí ni o positive ní ọ̀rọ̀ kan tí náà tí àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn àfa nǹkan tí wọ́n ṣàlàyé fún wa àwọn kan nìyẹn so látara bẹ́ẹ̀ tẹ́gbẹ́ lábẹ́ fi túmọ̀ ọ̀rọ̀ yìí a jẹ́ àkáàdù òfìà ọjọ́ gbẹ̀ǹde àlìkìyàmà èmi ọlọ́run ọba láòfíà mi ò ṣe kí ni o mi ò fi pamọ́ ọlọ́run máa túmọ̀ sí bó dẹ̀ yẹ pé àwọn àfáà kan gbà yìí rárá àti méjèèjì àti positive àti negative bákan kan náà ni wọ́n ti jọ máa túmọ̀ ara wọn ṣùgbọ́n yóò kàn wá lónìí ṣùgbọ́n ẹ̀kọ́ mápèjú wa nínú aṣọ́àtò káàfù nígbà tí Zulqarnain lọ bá àwọn èèyàn kan ó ní àwọn èèyàn yẹn láyàkàdúnà yafqahuna qawlan àwọn yẹn tá a bá sọ pé láyàkàdúnà yafqahuna qawlan negative ló wá báyẹn yóò mí ìgbé báyà kí ni o á di positive ó mí pé àwọn yẹn wọ́n gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ wọ́n ṣe kí ni o wọ́n gbọ́ bó dẹ̀ pé wàhálà ni wọ́n fi gbọ́ yé tàbí ìkejì bá ní òwò túmọ̀ lẹ́gbẹ́ tí ẹ bá gbà pé kí ni o wọn ò fẹ́ gbọ́ yé wọn gbọ́ yé ló túmọ̀ sí àìsẹ̀ náà ká fún wọn ni ni wọ́n tó gbọ́ yé pé àti positive àti negative wọ́n àmọ́ túmọ̀ kí ni o nǹkan kan náà so bẹ̀yìn tó tẹ̀ ẹ̀kọ́ wà níbí náà kò sí wàhálà ń bẹ nìyẹn torí pé ọ̀rọ̀ tí wàhálà wà ń bẹ ni ọ̀rọ̀ negative kì í sọ̀rọ̀ kí ni o positive so látara bẹ́ẹ̀ kó lè bá yé wa dáadáa náà lè jẹ́ kí a ṣàlàyé báwọn àkáàdù òkfìyà ìtumọ̀ ẹ̀ ní pé èmi ọlọ́run ọba o láòkfìyà mi ò fi ọ̀rọ̀ àlìkìyàmà mi ò fi pamọ́ àáfàá wa wò yí pé ọlọ́run ló wò fi ọ̀rọ̀ àlìkìyàmà ọlọ́run ló wò fi pamọ́ ta ló wá ṣàlàyé fún pé ọjọ́ gbèǹde àlìkìyàmà nìyí tó dẹ̀ yẹ pé àwọn àyà wà nínú àlùkùránì kẹrìm tó sọ wípé ìmọ̀ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama kò sí lọ́dọ̀ ẹnì kankan àyàfọ̀dọ̀ ọlọ́run nìkan níbẹ̀ lóbi jẹ́ pé wọ́n kà á yà fún wa ní sọ́tọ̀ àrọ́f àyà sọ́tọ̀ àrọ́f kùránì orí keje àbí àyà one hundred and eighty seven ọlọ́wọ́ bá ń ṣàlàyé ọlọ́wọ́ bọ́lá ọlọ́wọ́ ti sọ yìí èmi ọlọ́run ọba ò fi àlìkíámà pamọ́ ìyẹn làwọn afáfẹ́ ṣàlàyé fún wa ọlọ́run sọ nínú sọ́tún àárọ̀ àyà one hundred and eighty seven ọlọ́ba. alúnaka ní sáàtì àyà náà mọ̀rọ̀sá. ọlọ́run ní yẹ́sì alúnaka á ní sáàtì àyà náà ọlọ́run ni wọ́n ń bọ̀ wá béèrè lọ́wọ́ ọ̀rọ̀ ànábì nípa ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ìgbà wo gángan òun ni ìfìdímúlẹ̀ ọjọ́ náà wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ ànábì sàlám náà. عند ربي ọlọ́run ní sọ fún ọ wípé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ilmu a inda ìmọ̀ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìámà ọ̀dọ̀ ọlọ́run ọba mi nìkan lọ́wà ẹnìkan ọ̀ma nam. láàyò jalè àlewà kò ti hà ìlàhù. kò sí ẹni tó jẹ́ wípé ó lè ṣàfihàn ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìámà àyàfọ́lọ́nù nìkan nam sakulat. sakulat fi samawati wal ard. ọlọ́ni ọ̀rọ̀ nípa ajọ́ gbẹ̀dẹ̀ alikiyama n wúwo ni ní sánmà àti ilẹ̀ ẹni kankan ò lè mọ̀ láta àti kun ilà bákútà. ọlọ́run tí alikiyama ọba dé wá báyìí kò ní wá báyìí ilà bákútà ọlọ́run òjijì ni ó dé ọlọ́run òjijì ni ó dé. نعم يسألونك كأنك حفي عنها àwọn èèyàn ó tún wá máa béèrè lọ́wọ́ ànábì bí ìgbàdàn jẹ́ pé ànábì ò fẹ́ sọ fún wọn bí ìgbàdàn jẹ́ pé ọmọ tí ọ̀wá fẹ́ sọ fún wọn tí wọ́n ń sahun fún wọn tí ò fẹ́ sọ ó tún wá máa béèrè lọ́wọ́ ànábì. قل إنما علمها عند sọ wípé ilmu a inda ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni ìmọ̀ rẹ̀ wà ọlọ́run tó rí pt padà. walakin akisaro nasi la ya'lamun. ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn la ya'lamun mọ̀ ni. sọ àwọn afárá sàlàyé fún wa ọba mú wa tó jẹ́ mẹ́rin tó fi ń ṣàlàyé pé kọ̀sẹ́ńtọ́ mọ̀ nípa ọjọ́ gbẹ̀dà kìámà ní alákọ̀ọ́kọ́ ọlọ́nìkan nàbí ó sọ pé ìnáma ilmu ha inda rabbi gbólóhùn àkọ́kọ́ nìyẹn láàyè jàlí àlè wákìtì à ìlà hùwà kọ̀sẹ́ńtọ́ lè ṣàfihàn àsìkò rẹ̀ àyàfọ́ náà ìbọ̀dún tó sálẹ̀ ó sọ fún ẹ pé ìnáma ilmu ha inda Allah sọ fún ẹ pé ìmọ̀ yẹn ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run wa ní pé látàtì kún bàkútà ọlọ́run ní òjijì ni ó dé wá báyìí dé báyìí kan wà dé báyìí lójijì omi pé èèyàn ní nímọ̀ ipa rẹ̀ náà ni. so ọlọ́run bá jẹ́ kó yé wa pé ẹnìkan kan ò ní mà ọ̀rọ̀ tó gbẹ̀yìn wà lákínà aksara nasi láyà àlàmù so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láyà àlàmù náà wọn ò mọ tá ń sọ yìí ni so àwọn kan wà tí wọ́n ti mọ̀ ọ́n pé ọlọ́run nìkan ló ìtumọ̀ rẹ̀ àwọn kan wà ni o àwọn sọ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni àwọn kan wà máa sì túmọ̀ rẹ̀ túmọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọmọ àlìkìyàmà àwọn díẹ̀ mọ àlìkìyàmà nínú àyà táǹkà yìí ó ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń wo ìràwọ̀ àbáwọn tí wọ́n tún ń wo àbáwọn tí ni àbáwọn fi sẹ́ẹ̀rì pé mọ́ mọ́ wọ́n sọ bẹ́ẹ̀ pé wàlàkínà sáà náà ṣe láàyè àlàmù ìtumọ̀ kí ìtumọ̀ náà ń túmọ̀ ọlọ́mú nǹkan mẹ́rin wá odidi yìí pé èèyàn ò lè mọ̀ nípa ọjọ́ gbèdé alikiyama ẹnìkan tó wá ní pé ọlọ́ọ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò lè mọ̀ àwọn èèyàn ẹ̀sà máa mọ̀ sẹ́pẹ́ irọ́ ńlá ló ń pọ̀ mọ́lọ́run bá wọn lára ayé àti òtòfin sẹ̀rí náà ni pé ọlọ́ọ̀ni àkáàdù òfìhà ọlọ́ọ̀ni lá òfìhà ọlọ́ọ̀ni mi fi pamọ́ <laughs>

tọ́lá ọmọ sọ pé iná la inda ilmu sáà. ọlọ́run ọba ọmọ ṣàlàyé pé ìmọ̀ ìjọ gbẹ̀ǹde àlìkìámọ̀ ọlọ́run nìkan ló mọ̀ lára àwọn ilmu lẹ́kọ́ ìbí ni gbogbo nǹkan tọ́lá ọba fẹ́ fi mọ̀ wá ló fi mọ̀ wá ntí ọba fẹ́ fi mọ̀ wá kò lè fi mọ̀ wá láéláé so ọlọ́run ọba òun nìkan ló ní gbogbo dọ́pamọ́ sáàrin sánmà àti lọ́ọ̀lẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ pátáyẹ́yẹ́ ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run ṣàlàyé fún wa ní sọ́tún náàlì ká lè mọ̀ pé ìmọ̀ tó pamọ́ ní ìmọ̀ ẹjọ́ mi dàkẹ́ àmọ́ kò fi mẹ́rin kankan ọlọ́run sọ́tún sọ́tún náàlì àyà seventy seven ọlọ́run wàlíláì gọ́ìbù sàmà wàá ti wàlí àrùdì ọlọ́run gbogbo ń tọ́pamọ́ sí sánmà. Si gbogbo ohun tó pamọ́ sílẹ̀ ẹlẹ̀ ọlọ́wọ́ ọba ní òun ọlọ́wọ́ ọba nìkan lòún mọ̀ ẹlẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́wọ́ ni wà má amúrú sáà. amúrú sáà ti là kàlámù hilbasọ. ọlọ́wọ́ ni wà má amúrú sáà ọlọ́wọ́ ni ọ̀rọ̀ ọjọ́ gbèǹde alikiyama ọlọ́wọ́ ni kàlámù hilbasọ. bí ìgbà téèyàn tójú kan kọ yàrá lásán ni kàlámù hilbasọ ọlọ́ni awúwà akọrọ̀bù ọlọ́ni tàbí ká gbé ó súnmọ́ jù bẹ́ẹ̀ lọ inna Allaha ala kulli shay'in qadir. ọlọ́run ọba yìí ala kulli shay'in qadir. so ìmọ̀ gbogbo ń tọ́pa mọ́ pátá yẹnyẹn ọlọ́run ọba tó pamọ́ sẹ́mà àti ilẹ̀ ilẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba máa fi àwọn ìmọ̀ kan a máa fi mọ àwọn òjíṣẹ́ ló fi sọ nínú sọ́tù jìnnì aya twenty six twenty seven bẹ́ẹ̀ ọlọ́run ní òun ọlọ́run ní alimul ghaibi fala yuziru ala ghaibi ahadan ọlọ́run ní gbogbo ń tọ́pa mẹ́pátá yẹ́yẹ́ èmi ọlọ́run ọba ni mo ní mímọ́ rẹ̀ ọlọ́run lẹ́ni tó ní mímọ́ rẹ̀ kì í wá ṣàfihàn ìtọ́pamọ́sẹ́nì kankan ilà mọ̀lẹ́rùtàdọ̀ mi rọ̀sùn ni. tọ́lá bá fẹ́ ṣàfihàn mi rọ̀sùn ni. àwọn tọ́lá wọn bá bá yíyàn tó jójìṣẹ́ a máa sọ fún wọn pé nǹkan bá ń bẹ inú àlìjánnà nǹkan bá ń bẹ inú iná nǹkan bá ń bẹ bí báyìí nǹkan bá ń ṣe báyìí ọlọ́run bá máa díẹ̀ díẹ̀ ni máa sọ fún wọn ṣùgbọ́n ọjọ́ gbèǹde àlìkìyámà ọlọ́run ò sọ fún kankan náà àwọn òjíṣẹ́ ló fi jẹ́ pé àdìsí tó gbajúmọ̀ tá a máa ń kà táwọn àfa tá a máa tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ òun yóò gbé Jibril wá bá nàbísà sàlám ó wá ní akbiri ni àní sàá ó ní wà nàbísà sàlám fún mi ní nípa ọjọ́ gbéǹde alkiyama òṣèlọ́wọ́ ọba wa ń ṣàlàyé fún pé malmasulu ali abi alamamina sa'il. so òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ yìí pé n tó béèrè nípa rẹ̀ yẹn ìwọ gẹ́gẹ́ ọ̀mọ́ so àwọn àfa wa máa ń ṣàlàyé fún wa pé ọlọ́run fi mú pé ẹnì kan ò lè mọ ọjọ́ gbèǹde àlìkìámà ọlọ́run fi mú wa ni ẹ̀dọ́ ọlọ́run tó tóbi jù tọ́lọ́run pàtàkì jù ó ní ẹ̀dá màláìka àtẹ̀dá ọmọ èèyàn àlìjànú ẹ̀yìn lẹ́yìn làwọn wà. agbára ọmọ èèyàn ká gbogbo àwọn àdìjẹ̀nú tí wọ́n bá dúró tọ́lọ́run ọlọ́run wa mú ẹni tó jẹ́ ọ̀gá pátápátá yányán nínú àwọn màláìkà ọlọ́run lọ sí ànábì tó jẹ́ ẹni tó jẹ́ ọ̀gá pátá yányán fún gbogbo bashar ọlọ́run alẹ́ káà méjì ọ sọ̀rọ̀ nípa ọjọ́ gbìndé àlìkìyàmọ́ ẹni tó jẹ́ ọ̀gá pátá lọ́dọ̀ àwọn màláìkà olóhùn ọ̀mọ́ sọmọlẹ́yìn ni ọ wà á mọ̀ ẹjọ́jọ́ gà pátá yányán ya gbogbo àwọn ọmọ èèyàn tí ń sànẹ́bí olówó ọ̀mọ̀ sáwọn aláwọ̀ àmọ̀ ìwọ́tọ̀ wa ń wòrà àwọ̀ síwọ̀ lọ́wọ́ àmọ̀ nígbà tá lẹ́bí lówó ọ̀mọ̀ nǹkan tí ìwọ tọ́ wáyé pé wọ́n wa ń ọmọ nkankan tó kàn sí tó wo irọ́ tó wo fáwọn èèyàn tó sọ fún wa pé ọmọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ tó ṣáájú lọ tí wọ́n máa fọwọ́ gbáyà pé àwọn ilé ayé òun sì tún ṣẹ́kù ṣẹ́kù wọ́n sì ti kú tipẹ́tipẹ́ ilé ayé òun sì parẹ́ wọ́n ti tàn àwọn èèyàn náà jẹ lórílẹ̀ ayé rí ẹnìkan ti tàn àwọn èèyàn jẹ lórílẹ̀ ayé rí oníjọta yọ parẹ́ ni àwọn èèyàn bá tún lọ ta nǹkan wọn wọ́n bá lọ ta nǹkan wọn wọ́n bá lọ ta nǹkan wọn wọ́n ní ẹ inú mẹ́lẹ̀ jó tán tó tọ́ sẹ́ni <laughs> bá jẹ́ mùsùlùmí yóò gbé dìtìrín lẹ́tí sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹdí ìbádìí ṣe mùsùlùmí tọ́kàn rẹ̀ ò balẹ̀ nítorí wọn mọ̀ sọ náà gbé à ẹ̀rẹ́ lè mọ̀ ẹja rẹ̀ à ẹbí mọ̀ mi kèé ṣe mọ̀tọ́lọ́ fọ́mi èèyàn kọ́mọ̀ ó làwọn afáàn ṣàlàyé fún wa wípé àwa tá a jẹ́ mùsùlùmí ìmọ̀ tá a mọ̀ ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa èyí tá a lè mọ̀ ọlọ́run ọba ti ṣàlàyé ẹ̀ fún wa ọlọ́run ọba fijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó fi pamọ́ fún wa bẹ́ẹ̀ lọ́lọ́run ọba fi àsìkò kú ó fi pamọ́ fún wa ẹ bá lọ́wọ́ ó kan tó kú ń náà àdìjọ́ ló nílò tí ò sí èméjì bẹ́ẹ̀ tó bá àwọn jẹ̀rú wá pa nígbà wá sóògùn owó so eléyìí ò rí ìlì ni kò sí èméjì ń ó sì sọ fún ọ pé jọ́lá níbọ̀ wá pọ́ńtì nìyí ó ti lè sọ yóò sì yọ ẹlẹ́mí sì wà gbára débẹ̀ ó lè jẹ́ àáfà yóò wà gbára débẹ̀ yóò níjọ jímọ̀ lówó kù àgbo báyìí lówó sì kù kì í ṣe ìjẹni ọlọ́run bò sí mẹ́rin rárá kì í ṣe ìjẹni ọlọ́run rárá àlẹ́bí ìlú ọ̀sán gbígbà tó wọ́n kù ni òṣìṣẹ́ ọlọ́run bò sọ bẹ́ẹ̀ nígbà tó wọ́n kù ni kò sọ́nà bí kankan náà sàhábà Abubakar ló kírun fáwọn èèyàn láàárọ̀ ọjọ́ náà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá sì jáde sí wọn wọ́n rò pé ìṣẹ́ ọlọ́wọ́ bá fẹ́ wá kírun ni torí bára rẹ̀ ọ̀yà kò ló dìde lẹ̀ wọ́n wá rí i pé dídìde lẹ̀ tó dìde lẹ̀ yẹn ó tún fẹ́ yàtọ̀ ìjọ́ náà òṣìṣẹ́ ọlọ́wọ́ bá wá jáde sí wọn àwọn wò pé káwọn ò òṣìṣẹ́ ọlọ́wọ́ bá tún padà sínú ilé abakiri gan ti jáde lọ odigba wọn ṣe lọ pé wọn ni pé anabi ti kú àsìkò duha ọlọ ku. kú báyọ̀ bí ọba sọ́dẹ́ nìkan pé òun kù jọ náà abakiri ló sọ fún látara bẹ́ẹ̀ wọn ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọjọ́ kú ọlọ́wọ́ bá òfin ra ẹnì kankan wa ọlọ́run ọba ò fi mọ ẹnì kankan wa nítorí pé kálíbà lè máa gbìyànjú náà ni tẹ́gbà bá ti mọ ọjọ́ kú ẹ rí i pé àdé dààmú mọ́ ẹlòmíràn kan dúró pé ẹ ṣáàjẹ máa wù àbàjẹ́ lọ nígbà tó bá dé wá kó àsìkò díẹ̀ tí kú bá fẹ́ dé kí ọ̀rá túbà ọlọ́run kúti sọ pé òun mọ̀ gba túbá gbà náà ni kí wọ́n á túbá so látara bẹ́ẹ̀ ilé jẹ́ gọ́lọ́wọ́ bó tẹ̀wọ́ gbà eléyìí lọ́lọ́wọ́ bá fi fi ìmọ̀ ọjọ́ gbèǹde àlìkìyàmà ọlọ́ba fi fi pamọ́ so látara bẹ́ẹ̀ ìmọ̀ tí ẹnìkankan ọ̀mọ̀ òun náà ni ìmọ̀ ọjọ́ gbèǹde àlìkìyàmà àwa tá a wà láyé ẹ bá ti kú òun ọ̀sẹ̀ nídìí pé ọjọ́ wo lọ́jọ́ gbogbo àlùkìyàmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn kan wà bẹ́ẹ̀ pé àwọn la yóò parẹ́ mọ́ lórí àsìkò yẹn gbà tó bá tó àwọn àdìsí tó fìdí múlẹ̀ ti ṣàlàyé pé òòrùn ó yọ láàárọ̀ ọjọ́ náà òòrùn ó yọ ni níbi títí máa ń wọ̀ ni ó ti yọ tó bá ti wá yọ níbi tí ó ti tó bá ti yọ níbi tí wọ́n wọ̀ yẹn ọlọ́run ọba ti kásẹ̀ gbogbo túbá nìyẹn tó bá wọn tí ó wà lórílẹ̀ ayé ńgbà náà àwọn èèyàn bú ni ó wà lórílẹ̀ ayé ńgbà náà tóòrùn bá ti wá yọ níbi tí máa ń wọ̀ ọlọ́run bá àlè ẹjí máa ń tọrọ túbá kò sí túbá fún mọ́ lóbi jẹ́ pé àwọn yẹn kálukú ló ní ìgbà tó jẹ́ pé ọlọ́run ẹjọ́ bá ti rí kúlọ̀ kan báyìí tọ́tọ̀rọ̀ túbà ọlọ́run nígbà túbà rẹ̀ mọ́ ẹ tí òòrùn bá ti yọ níbi tóòrùn ti ń wọ̀ tó wà láyé ńgbà náà tó wà tọrọ túbà ọlọ́run nígbà túbà lọ́wọ́ rẹ̀ mọ́ gbogbo àwọn tí ń bẹ lórílẹ̀ ńgbà náà ẹni àníwọ̀n jẹ́ wájú ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ò fi ọjọ́ ògbéǹde àlìkìyámà ọlọ́run ọba ò fi mọ ẹnì kankan gbogbo àwọn tó mú àyà yìí wá láti fi lè sẹ̀rí pé ọjọ́ gbèǹde àlìkìámà wípé ọlọ́run ní àkáàdù òfin a èmi ọlọ́run ọba òfin pamọ́ àwọn àáfàá wa dá wọn lóhùn lọ́nà méjì abala alákọ̀ọ́kọ́ wọ́n tún fi abala èdè lárúbáwá wọ́n fi dá wọn lóhùn abala èdè lárúbáwá. wọ́n fi dá wọn lóhùn wọ́n ní fíìlì tí ó wà ńbẹ̀ yẹn akfa gbólóhùn akfa yìí lọ́dọ̀ ọ̀lárúbáwá ìpìlẹ̀ rẹ̀ gángan ní kọ́fìyà ó pamọ́ kí nǹkan ó pamọ́ ọwọ́ ajẹ́ pé àwa fi hamza síwájú ẹ̀ òun ló fi wá di kíni o akfa irú hamza tá a fi síwájú ẹ̀ yẹn nínú èdè lárúbáwá hamza yẹn oríṣi iṣẹ́ ni máa ṣe hamza yẹn ó lè dúró fún àtàdíyà kí nǹkan ó fi lè lọ símọ̀ fún olùbí kọfíà ó pamọ́ akfa wàlégínú ó fi pamọ́ wọ́n ní àmọ́ túnbọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n hamza yẹn gangan nígbà míì a máa túmọ̀ sí nǹkan tá a mọ̀ sí asálíbù kọ́dí tùfíìdù sálíbà a máa ṣàǹfààní wípé iṣẹ́ tí ń bẹ nínú iṣẹ́ yẹn iṣẹ́ yẹn gangan kò ṣẹlẹ̀ a máa ṣàǹfààní bẹ́ẹ̀ àwọn àfa wa mú àpèjúwe kan wá wọ́n mú fíìlì kan wá nínú àwọn fíìlì yìí wọ́n ní tí èèyàn bá sọ wípé aṣka téèyàn bá sọ wípé aṣka ṣàká ìtumọ̀ ṣàká ni pé kéèyàn ó complain fún àwọn ènìyàn ṣùgbọ́n tó o bá ti mú aṣka wá o ní pé ẹni tó complain yẹn èèyàn wá bá mú complain rẹ̀ kúrò bẹ́ẹ̀ yóò máa túmọ̀ wípé azala shakwa, ó rí mú fún kí ni o kọ̀ǹpléyìn rẹ̀ tó jẹ́ pé akfáàrì rẹ̀ túmọ̀ sí pé azala kìfà ó yọ kúrò ìpamọ́ rẹ̀ tá sọ pé àkáàdù òfin á ìjọba ọmọ sì ní í èmi ọlọ́run ọba o láùzílù kí ni o kọ̀fá àhá pípamọ́ ọjọ́ gbèdé àlìkìámọ̀ èmi ọlọ́run ọba ò lè yọkúò láéláé yóò máa wà ní pípamọ́ ni tẹ́lẹ̀ jíjọ́ gbèdé àlìkìámọ̀ àwọn afá dá wọn lóhùn pẹ̀lú ojú ìlarúbáwá wípé amsa yẹn ti bẹ́ẹ̀ yẹn kìí ṣe ti táàdíyà sálíbù ló túmọ̀ sí ọ̀rọ̀ yóò wá wá ní pé fíìlì yẹn yóò wá lọ ní azala nínú azala lè kìfà tàbá fẹ́ túmọ̀ nẹ́gẹ́tìfì yẹn ni pé láùzílù kí ni ọ alìkọ̀fà èmi ọlọ́wọ́ ọba ò lè yọ ìfipamọ́ tí ń bẹ nípa ọjọ́ gbèbí àkìámọ̀ èmi ọlọ́wọ́ ọba mi ò lè yọ láéláé so àwọn àfáà wọ́n ṣàlàyé eléyìí fún wa ẹ wá rí i ẹlẹ́ẹ̀kejì tí àwọn àfáà ṣàlàyé fún wa àwọn àfáà tó ń jẹ́ àwọn àfẹ́sì wọ́n wá sọ fún wa wípé tá a máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ gbèǹde àlìkìyámà àwọn àfáà ṣàlàyé fún wa wípé ìmọ̀ nípa ọjọ́ gbèǹde àlìkìyámà ìfipamọ́ mẹ́ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń ṣàfihàn ìfipáyọ́gbé méjì ọlọ́run ọba ṣàfihàn kí ni o ìfipamọ́ méjì ọlọ́run ọba ò wá ṣàfihàn ìfipamọ́ kan àwọn àfa ṣàlàyé rẹ̀ alákọ̀ọ́kọ́ ìfáwù bíkìrì tó bá wọ ọlọ́run ọba ń gbà míì. o lè má dákọ̀ nǹkan fún wa láì dáàní mọ nǹkan yẹn kò ní dákọ̀ rẹ̀ àwọn tó ń jẹ́ àwọn ànábì ọlọ́run nísìnyí ọlọ́run àwọn kan ọlọ́run ò dákọ̀ àwọn kan ọlọ́run lè sọ fún ànábì pé mímí ú máa sínú um àláìka àwọn kan àwọn mo ṣàlàyé wọn fún ọ mo wàmínú mọ́lẹ́m nexus àlèkà àwọn kan ń bẹ ní ìsàlàyé wọn fún wa nàbí ní ìsàlàyé wọn fún wa nàbí tó bá wọn lọ́wọ́ bá ń gbà mí ó lè má mẹ́ṣẹ̀ nǹkan rárá kò sọ pé tó mẹ́ṣẹ̀ yóò ṣe kí o kò exist ṣùgbọ́n lọ́wọ́ bá ìfáwù jọ́ gbẹ̀gbẹ̀ àlìkìyàmà ọlọ́wọ́ bá mẹ́ṣẹ̀ rẹ̀ pé àṣà àlìkìyàmà ọlọ́jà máa ti ń jẹ́ kí ni o àlìkìyàmà ọlọ́run níbẹ̀ yẹn kò fi gbólóhùn àlìkìámọ̀ kò yẹ kí ni o kò fi pamọ́ bẹ́ẹ̀ àfa àlọ́ ọlọ́run kò yẹ kí ni o kò fi gbólóhùn àlìkìámọ̀ pamọ́ ìpáwò ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́wọ́ bá ṣe òun náà ni ìpáwò lìkúrìbì ká sọ fún yẹn wípé ká fi súnsúnmọ́ nǹkan pamọ́ fún yẹn sísúnmọ́ ká fi pamọ́ fún yàn ọlọ́run máa máa fi pamọ́ ọjọ́ kú ẹnìkọ̀ọ̀kan wa báyìí sísúnmọ́ rẹ̀ ọlọ́run fi pamọ́ fún wa ẹnìkan kò mọ sísúnmọ́ kí ni o ọjọ́ tẹ́lẹ̀kọ̀ọ̀kan wa ó kù ṣùgbọ́n ọjọ́ ọgbẹ́ndẹ́ àlìkìámà ọlọ́run ọba jẹ́ ká mẹ́gbàtọ́ bá súnmọ́ òun la fi ní àlàmọ́tù sáà àwọn àmì tá a rí tá a fi mọ̀ pé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìámẹ̀ ti súnmọ́ tẹ́ bá bèèrè lọ́wọ́ mi nísìn pé ṣé ọ̀la làlìkìámẹ̀ màá fọ́ gbáyà pé kì í sọ̀la ni torí kí ni àwọn àmì tálẹ́bì ní a rí àti ṣe ni o àti ìrí ló fi jẹ́ pé ọlọ́run ọba ali kò fi pamọ́ mà áfà àlàmọ́tì sáà ọlọ́run ò fi àlámọ́ ọjọ́ gbèǹde àlìkìámọ̀ ọlọ́run ṣe kí ni o kò fi pamọ́ ṣé wàá ní sinai èrò ọlọ́run ọba wa fi pamọ́ ìfáwùlì òkú ìjọ wo ni ó ṣẹlẹ̀ ìgbà gangan ni ó ṣẹlẹ̀ ìyẹn gẹ́gẹ́ ọlọ́run ṣe kí ni o lọ́lọ́run wá fi pamọ́ ìgbà wo ni ó ṣẹlẹ̀ lọ́lọ́run ṣe kí ni o lọ́lọ́run fi pamọ́ tá a bá tẹ̀ wá la fẹ́ túmọ̀ áyà yìí pé àkáàdù òfin a èmi ọlọ́run ọba òfijọ́ gbèǹde àlìkìámọ̀ pamọ́ ìdátúmọ̀ rẹ̀ sí ni wípé mi ò fi dídárúkọ rẹ̀ pamọ́ mi ò dẹ̀ fi kí ni o sísúnmọ́ rẹ̀ pamọ́ ṣùgbọ́n ṣíṣẹlẹ̀ rẹ̀ ìbẹ́rẹ̀ ṣe kí ni o mo fi pamẹ́. so ntí ìtara afáà sọ fún wa nìyẹn ẹ̀dá abádúrà ṣe léyìn òfin abádúrà lè mọ ọjọ́ gbogbo alikiyama ọwọ́ kù sọ́wọ́ rẹ̀ àwọn afáà nínà ìyá alúgẹ èdè lárúbáwá wọ́n ṣàlàyé fún wa ní ọ̀nà táà tó máa ń gbà ṣàlàyé nǹkan ní ẹ̀sìn àwọn afáà ṣàlàyé fún wa ìjọ tíjọ́ gbòǹde àlìkèámọ̀ ń ṣẹlẹ̀ ọlọ́run ọba nìkan ló mọ̀ ọ́ ṣùgbọ́n ọlọ́run fi máa ànábì ni jìbìrì fi wá pé ó ní àkbírí ni an àmàrọ̀ ti hà ìmọ̀ tó wà lókè yẹn òkúrù àwọn méjì láwọn ọ̀mọ́ ṣùgbọ́n wọn ò dínà ìbáwọn ọ̀mọ́ kí ni o àmàrọ̀ ti hà wọn ò dínà rẹ̀ àdébísọ̀ àbúrò fún jìbìrì ìbí tó gbé sọ̀dákítà òdodo ló sọ ó lè gbọ́dọ̀ méjèèjì mọ̀ ṣùgbọ́n wọn mọ ti ùkúù wọn mọ kúrúbù gbogbo wa àlébi ti sàlàyé kúrúbù fún wa ẹ̀ ń bá kaná wọn pé eléyìí ti súnmọ́ adẹ̀mọ́ ti díkìrì wọn lánàá pé sáà ọlọ́run dákọ̀ rẹ̀ fún wa olóòlà tó kànú tí a lè sè so látara bẹ́ẹ̀ ìjọ títí ọgbẹ́ ìgbà àwọn ọmọ òun ṣẹlẹ̀ ìmọ̀kánni ìsáàzàlọ́ọ̀hún bíi ọlọ́run ọba nìkan ló ṣe kí ni o ọlọ́run ọba nìkan ni ọ mọ̀ ọ́ ọlọ́run wa ń sọ fún Musa nínú àyà yìí pé iná sáà ọlọ́run ọba ń ṣàlàyé fún Musa wípé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìámà tó o bá ti dọ́lọ́run ọba mọ̀ tó o dẹ̀ ṣe ìbáadà mọ̀ wípé ọjọ́ gbèǹde alikiyama àtìyà ọjọ́ tó máa wá ní ọjọ́ gbèǹde alikiyama àkáàdù òfìyà èmi ọlọ́run ọba òfin pamọ́ ó kọ ọjọ́ gbèǹde alikiyama ní òfin pamọ́ àwọn àmì kọjọ́ gbèǹde alikiyama súnmọ́ èmi ọlọ́run ọba òfin pamọ́ ṣùgbọ́n sísẹlẹ̀ ẹjọ́ gbèǹde àlìkèyàmẹ ọlọ́run fi pamọ́ bá ti túmọ̀ àyà yẹn nìyẹn àbí nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé èmi ọlọ́run ọba mi ò ṣe kí ni o láùzíìlù kọ̀fà àhà ìpamọ́ ọjọ́ gbèǹde àlìkèyàmẹ èmi ọlọ́run ọba mi ò yẹ ó sì wà ní pípamọ́ dòdò lónìí so báwọn afáà ti fẹ́ ká túmọ̀ nìyẹn ìtumọ̀ míì kí n tó máa ṣe tẹ̀síìrì lọ òun náà ni pé àwọn àáfàá sọ wípé nínú èdè lárúbáwá nínú èdè lárúbáwá nígbà míì lárúbáwá a máa sọ wípé tó bá fi nǹkan pamọ́ tányányán a sọ wípé kàtámùtùhù alànàfsì mo fi kinní yìí pamọ́ kódà mo tún fi pamọ́ fúnra mi tí fi pamọ́ yẹn bá ṣe kí ni o tó bá lágbára tanyanya àwọn lárúbáwá máa sọ bẹ́ẹ̀ sọ tẹ́pẹ́ ọlọ́run ọba sọ yìí pé àkáàdù òfin a díẹ̀ ló kù gẹ òfin a alànàfsí èmi gan fẹ́ẹ̀ lè fi ọjọ́ gbèdé àlìkà kìámẹ̀ gangan kí ni o kí n fi pamọ́ fúnra mi tó gbé ìgbẹ́kẹ̀lé kó mọ̀. mo bá alága ni àwọn alágbára máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdílé aláwọ̀ sì fi sọ Kùránì kalẹ̀ èmi gan fẹ́ẹ̀ lè fi pamọ́ fún ara mi ibi tí ìgbẹ́kẹ̀lé kó ṣe kí ni o kí wọ́n mọ̀ dé ẹ̀rọ àfáà ni a lè gba ìtumọ̀ yẹn náà èèyàn a máa sọ̀rọ̀ dógóńgó bẹ́ẹ̀ pé ọlọ́run ọba sọ pé òun fẹ́ẹ́ lè fi pamọ́ fún ara ṣùgbọ́n òun ò fi pamọ́ fún kí ni o ọlọ́run ni mi ò fi pamọ́ fún ara mi ṣùgbọ́n kẹ́ ẹ lè bá àmọ́ pé mi ò lè fi fún ẹnì kankan mi ò lè fi ẹnì kankan èmi gan fẹ́ẹ́ fi pamọ́ fún ara mi. so látara bẹ́ẹ̀ a ti mọ̀ pé ọjọ́ gbòǹgbò àlùkìyàwó ọlọ́run nìkan ló ṣe kí ni o lọ́mọ ẹnì kankan ọ̀mọ́ náà. ìṣèjọba ọlọ́run tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ sọ rízì fún wa tí ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámà tó fi jẹ́ wípé ó yẹ kó ṣẹlẹ̀ ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámà kí ni rízì ló fi yẹ kó ṣẹlẹ̀ òun náà nítorí àlìjàzá torí ẹ̀ṣẹ̀ ni tá a bá ní kálíkìyámà ọmọ ṣẹlẹ̀ ilé ayé tá a wáyé akàn wá lásán ni tá a bá ní kálíkì àmọ́ mọ́sẹ̀lẹ̀ gbogbo ojú gbogbo wa ń dààmú fún lórílẹ̀ ayé yìí torí àlìkì àmọ́ ni ó wá ní ìgbẹ́ gbogbo àwọn tó ń wà burú lórílẹ̀ ayé òun ní gbẹ̀sẹ̀ nìyẹn ọlọ́run ni afẹ́ kálíkì àmọ́ ṣẹlẹ̀ rízì ni pé kí ni o lè tún jìzà nítorí kí wọ́n lè bá a lẹ́sàn-án kúlù nẹ́fṣì ọmọ ènìyàn kọ̀ọ̀kan ẹ̀mí kọ̀ọ̀kan ni wọ́n fẹ́ san lẹ́sàn bí máa tẹ̀sẹ̀ à ìtọ́ba ṣe ń ṣe ni wọ́n sọ kálukú lẹ́sàn ìwọ ò lè gbẹ̀san tèmi èmi ò lè gbẹ̀san rẹ bàbá ò lè gbẹ̀san ọmọ ọmọ ò lè gbẹ̀san bàbá kálukú ló ní ẹ̀san tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ipa tó o bá kàn kó nígbèsè ayé mi òun náà nìwọ náà lẹ́sàn rẹ̀ bàbá tó tọ́jú ọmọ rẹ̀ dáadáa ẹ̀sán kó tọ́jú ẹ̀ ọlọ́wọ́ fún ètí ọba tọ́jú ọmọ rẹ̀ kò ní gbẹ̀sẹ̀ gangan kó tọ́jú ọmọ yẹn bọ́lá ti ṣètò nìyẹn kálukú ntó o bá ṣe ló gbà o bá ṣe òun ló ọlọ́sọ bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ngbà kìámà kúlù nafsin bima tẹ̀sán ọmọ èèyàn kọ̀ọ̀kan òun ni wọ́n wà pẹ̀lú ìtọ́ba ṣeéṣẹ́ láyé ń bì tí ó gbẹ̀sẹ̀ lálùkì àmọ́ nam. Ala. Ọlọ́run bá wá ń ṣàlàyé fún Musa bó ti ń ṣàlàyé fún Musa ó ń ṣàlàyé fún ànábì. bẹ́ẹ̀ náà ló ń ṣàlàyé fẹ́ni kọ̀ọ̀kan wa wípé àwọn èèyàn kan sọ fún wa wípé ọjọ́ gbèǹde na nàláì ni pé irọ́ ni pèsè wọn ti kú rí sí wọn ti dọ́rùn orí ni tí wọ́n sọ pálíkì àmọ́ ń bẹ̀. àwọn èèyàn kan tẹ̀ àwọn èèyàn kan jẹ láyé pé kò sálíkì àmọ́ ìtànjẹ tó wà fáwọn èèyàn lórílẹ̀ ayé pé ìta àkọ́kọ́ rí iná ẹtì ẹ̀jẹ̀ àkọ́kọ́ sí náà tó bá dàlìkì ama àmọ́ ọmọ rẹ tó bá dé àmọ́ ọmọ bá ti yẹjú ẹ̀ ìṣesí àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nù ẹ kan ayé lónìí kò ní í pé kí pa àyè ti ọkọ̀ joyè náà nígbà tó bá wá jẹ tán àmọ́ ohun tí ó bá máa ṣẹlẹ̀ mẹ́ àwọn èèyàn máa ń pe ọ̀rọ̀ àlìkè àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé ayé wọ́n àwọn òkúta bá dàlìkè <laughs> olówó ojú àánú pé ìmọ̀ ni ìṣe kíníkan ni ọbẹ̀ yẹn ti òpin tó wọ́n mọ̀ sí lálìkì àmà nù eléyìí ò wúlò lálìkì àmà ilé ayé ti wúlò tẹ́lẹ̀ kọ́ bẹ́yẹ̀ títí tí ó kàn jẹ́ pé àánú ó kàn ó sì forí jìn kì sọ̀dọ̀ ọlọ́run wàkánà na mọ́mìnì náà rọ̀ hìmà mọ̀mìnì nìkan ọlọ́run ọjà láàánú fún bá gbé àmà. gbogbo àwọn màláìka ọlọ́run yàánú kúrò lọ́dọ̀ wọn tí ó lè rí ọsọ báwọn fẹ́ láàánú sí kèfèrí kan tí kèfèrí bá ń ké nu náà yóò tún máa ṣàlékún ìyàsí fún ni so látara bẹ́ẹ̀ ọlọ́run ṣàlàyé fún wa ẹ mẹ́yìn káwọn kan tàn wá jẹ ọlọ́run ní fàlàyà sùdánnáka àníhà. ọlọ́run ní fàlàyà sùdánnáka àníhà mẹ́láyú mínú bìhá ìtumọ̀ méjì làwọn afọ́ni tafsiri túmọ̀ fún wa alákọ̀ọ́kọ́ wọ́n ní a ani ha àti mọ́lá yúmínú bì ha dọ̀míìrù ni arọ́pò orúkọ làwọn ń pè ní ha a yẹn wọ́n ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwọn kan gbà wípé ó máa lọ bá ìrun tọ́lọ́wọ́n bá ní kí Musa ọmọ kí ìjọsìn tọ́lọ́wọ́n ní kí Musa ọmọ ṣe wọ́n ní fàlàyà sùdánnákà ani a. Ah mọ́lá yú mínú bìá àkejì ọ̀wà lọ bá ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìámọ̀ wípé mọ́jọ sẹ́rí rẹ kú níbi ìrìn ìwọ Musa mọ́lá yú mínú bìá ẹni tí ò nígbàgbọ́ sí ọjọ́ ọ̀gbẹ́ǹde àlìkìámọ̀ mọ́jọ sẹ́rí rẹ kú níbi ìrìn so látara bẹ́ẹ̀ àwa náà àwọn tí ò ní já kírun àwọn tí ń di wa lọ́wọ́ yẹn àwọn tí ò ní gbàgbọ́ sọ́jọ́ gbìn dàlùkì àmọ́ ni etí bá ti ń di ọ lọ́wọ́ bí wọ́n fẹ́ wọ bí iṣẹ́ kẹtẹ́ ló ní lọ kí òun bẹ̀ àwọn eléyìí ò ní gbàgbọ́ sọ́jọ́ gbìn dàlùkì àmọ́ tí wọ́n bá ní gbàgbọ́ sọ́jọ́ gbìn dàlùkì àmọ́ wọ́n ní ẹ̀sìn wo ló ń sìn agbọ́dọ̀ mọ fún ọ láyè kọ́ ọmọ sí ọlọ́wọ́ bá rẹ kọ́ ọ bá kan bá sọ fún ọ pé kọ́ ọmọ sí ọlọ́wọ́ bá rẹ pé torí kó lè bá jẹun láyé kó lè bá tọ́jú ọmọ rẹ kó lè bá tọ́jú ìyàwó rẹ ọ wá ní pé kọ́ ọmọ sílẹ̀ o pé kó fi wọn ṣiṣẹ́ eléyìí ò ní wà ọ̀ṣọ́jọ́ mi dàlùkì àmọ́ ọlọ́ọ̀ni mọ̀jẹ̀ ọ̀sẹ́rì rẹ kú mbẹ́ mọ̀gbàrú sẹ́ báyìí wọ́n fẹ́ kó bára rẹ nìyẹn fàlàyà sùdánnáka àníhà. ẹjẹ́ ọba tí nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìámà mọ̀jẹ̀ ọ̀sẹ́rì rẹ kúrò níbi kọ́ jọ́sìn fọlọ́hún àwọn tí ń darí ayé lónìí wọn ò nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìámà torí ẹ̀ ló jẹ́ gbogbo dáhùn bá fẹ́ ṣe wọn ò tiẹ̀ ní kò sí dáhùn kankan wọn tó fi sásìkò rún àwọn náà fẹ́ sẹ́rí ẹ̀kú mbẹ̀ tó máa bọ́ fi bọ́ọ̀lù sásìkò òru wọ́n fẹ́ sẹ́rí ẹ̀kú àwọn eléyìí onígbà wọn sáré kìámà wọ́n fẹ́ kó bọ́ wájú ọlọ́run ọlọ́run mọ̀jẹ̀ wọn kó bọ́ ọ níwájú ọlọ́run gbogbo owó tó bá ṣe pátá ayẹyẹ mọ̀jẹ̀ ò dìrùn lọ́wọ́ gbogbo àwọn tó ṣètò ilé ayé pátá ayẹyẹ lásìkò tá a wà yìí wọn ò ní gbàgbọ́ síjọ́ méjà kìámà torí ẹ̀ wọn ò kọ̀ǹsídà pẹ́ẹ́nìkan fẹ́ jọ́sìn fọlọ́run ọgbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ọlọ́run sọ fún Musa fala yasudannaka anha má jẹ́ sẹ́rí rẹ kúrò níbi kọ́ joseph ọlọ́run ẹni tí ò ní gbàgbọ́ síjọ́ gbẹ̀ngàn kìámà ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni pé á méjèèjì kọ́ padà sọ́dọ̀ sáà sọ má jẹ́ sẹ́rí rẹ kúrò níbi ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ fún ọ nípa ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ngàn alijazayi lọ́mọ alijazayi fi sáà alijazayi fi sáà ẹ̀sẹ̀ bọ́lá wọn bá ló wọ́n sẹ̀sẹ̀ níjọ́ gbẹ̀gbẹ̀ alikiyama yẹ akànṣe kínní náà kúkú ní jàre máa la yóò mẹ́nu bíyà ẹni tí ò ní gbàgbọ́ bọ́lá wọn sẹ̀sẹ̀ níjọ́ gbẹ̀gbẹ̀ alikiyama ẹ̀sẹ̀ akànṣe náà ní jàre ara o ṣe dáadáa o bẹ́ẹ̀ yẹn bá ti ṣe sí tó lè yóò ti kábàámọ̀ sí i àbẹ́yẹ̀ bá ti ṣe bó bá ti ṣe ìbáṣísímọ̀ kí n tún ṣe jù báyìí lọ bí kálukú ti kábàámọ̀ ìjọba ìyàlùkìyàmọ̀ ni ìbámọ̀ tún ṣe jù báyìí lọ ìbámọ̀ tún ṣe jù báyìí lọ so àwọn tí wọn fẹ́ kó bá yàn tí wọn àjẹkẹrù tí o sábàámọ̀ tàn yán yán tí o fi wá lọ dẹni iná méje wo kó bọ ẹ̀san bẹńjọ gbé ìdàkìyàmọ tí o sì yé méjì bẹ ọlọmọlá yóò mẹnu bí ha ẹni tí o ní gbàgbọ́ nípa ajọ gbé ìdàkìyàmọ méje o kó bọ méje ọsẹrí rẹ kó nípa ajọ gbé ìdàkìyàmọ náà wàtàbàrà àwà òfàtàrúdà. ẹni tó ṣe wípé láàyú mínú bìá kò ní gbàgbọ́ síjọ́ gbéǹde àlìkìyámà wàtàbà àwà òwù ìtòun máa ń tẹ̀lé náà ni ntọ́ bá wá láti inú ẹ̀mí rẹ̀ ntọ́ bá fẹ́ afẹ́ inú inú ẹ̀mí ẹ̀mí tẹ̀lé àwọn tí ń darí ayé lónìí ló jẹ́ pé tó máa pé àwíyàtú nǹkan tó gbé ní àwíyàtú ni hobbies nǹkan tó wú yàn láti máa ṣe nǹkan tó bá kàn wù àwọn làwọn ń gbé jáde kò sí tó kàn wọ́n wọ́n lè wo pé ẹnìkan ṣé àlè ṣe kọ́ mọ́ wo bí wọ́n ti ń bá ẹnìkejì lájọṣepọ̀ ni ẹjẹ́ àṣẹ fún un <laughs> tó bá ti wù wá tó bá ti wá ní ẹ̀mí tiwọn làwọn máa ṣe òun yóò wò tọ́dọ̀ ọlọ́run wà tábà àwa àwò ẹgbẹ́ pé tí ẹnìkan ìdọ́bà wà nú ẹ̀mí máa ṣe kò ní kó sí náà tọ́lọ́ mùsùlùmí òrìṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ mùsùlùmí bó fẹ́ yóò kó sí náà tọ́lọ́ mọ́ ibi dáadé fẹ́ lọ ṣènáwó yìí ẹ pẹ́ńbẹ́ ọ̀nà wo la gbà kírun a bá ń lọ yóò mọ̀ kọjá méjì yóò mọ̀ àwọn tó bá wá bẹ́ẹ̀ wà lọlé parí yóò ti rò wípé kò ní máa ro ìfẹ́ inú ẹ̀ lásán yóò ti rò wípé bóòlù owó tún ti pèsè fáwọn èèyàn kí wọ́n tó kírun kó mọ̀ bá ṣe kí ni o kó mọ̀ bá kó bá àwọn àjọ ọlọ́run ẹni tí ìbá ṣe mùsùlùmí dáwọ́ pé ntọ́fẹ́ nìkan ni wọ́n kàn máa rò kò ní ro ti ẹ̀sìn mọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí á máa ro tẹ̀sìn mọ́ gbogbo dábàá fẹ́ sí gbogbo dábàá fẹ́ dálẹ̀ mo fẹ́ travel bóun ní ti kírun wọ́n ní three hours àbí ẹ eh, wọ́n ní á lo eight hours nínú plane òkè bóun ni màá ti kírun ìrún sáà dé bá mi bẹ ó bèèrè lọ́wọ́ àwọn àfa bóun ní ti kírun òun àní pé à ah, ilé ọmọ ẹsẹ gbogbo ẹ̀pọ̀ lọ́nìí so nígbà tó gbé ọlọ́run kúkú mọ̀ pé nkùkú láyé ó kú mọ̀ pé inú plane mọ̀ wá ọlọ́run bú yẹn nínú kò bú yẹn nínú eléyìí ó tún kí pọ̀ ní ẹ̀rọ tó jẹ́ ẹ̀rọ ajọ́ ọlọ́run tó gbọ́ wọ́n lọ kí inú plane dandan ni ó gbọ́dọ̀ dànù pọ̀ ó gbọ́dọ̀ kí lásìkò yẹn so mùsùlùmí ò ní jẹ́ ló ṣe pé àwa hù ẹ ìfẹ́ tí ẹnìkan tó fẹ́ tó fẹ́ ṣe ni ó máa wò yóò kó ìfẹ́ yẹn yóò wà mú tọ́lọ́wọ́ wá pé bóòlù ó ti fẹ́ fi ṣe tọ́lọ́wọ́ bá ń bẹ̀ tí òfin ní kó bá wájú ọlọ́run ọlọ́ni àwọn tó jẹ pé afẹ́ ẹnu wọn nìkan ni wọ́n máa tẹ̀lé ọlọ́ni méjì wọ́n sẹ́rí rẹ o nítorí bá wù wọ́n nítorí ń dùn mọ́ wọn nìkan làwọn máa ń wò tiwọn ọlọ́ni méjì wọ́n sẹ́rí rẹ ọlọ́wọ́n ní ni ọ fàtàrùdà kó o má ba àdẹni tí ó parẹ́ fàtẹ́rìdà ó parẹ́ tó bá lè parẹ́ ìparẹ́ ni pé wọ́n fẹ́ dẹni tí ó wọ́n náà ohun tí ó dẹni tí ó wọ́n náà látara alámọ̀rí yẹn tó bá fi jẹ́ pé ntọ́ lọ jẹ́ pé ó ń ṣe afẹ́ ẹnu nìkan ní tẹ̀lé kọ̀tẹ́ tó lọ́wọ́ bá pẹ̀lú ẹ̀ àbọ̀ ń tẹ̀lé ẹni tó ṣe wípé òun ò ní gbàgbọ́ sí gbọ́dọ̀ ìyàlẹ̀ kíámà tó bá ń bá sọ̀rẹ́ mọ́ bá sọ̀rẹ́ mọ́ tó gbé yóò kó bọ́ ọ ni ẹni tó nígbàgbọ́ sọ́jọ́ ìgbàlè kìámà má ba sọ̀rẹ́ ẹni tó nígbàgbọ́ sọ́jọ́ ìgbàlè kìámà tí ń jọ́sìn fọlọ́ ni ọmọ bá sọ̀rẹ́ torí kọ́ mọ́ bá jẹ́ ẹni tí ó parẹ́ lọ́wọ́ lọ́wọ́ máa sọ yìí náà. wàmà tilka bí yaminika ya Musa. ọlọ́wọ́ bá ti ṣàlàyé fún Musa ẹgbẹ́ ọlọ́ngàn sí wáàsí fún Musa wáàsí yẹn ó ṣe fún anabi sallam náà wáàsí yẹn ọlọ́run ọba ṣe fún gbogbo àwa náà pátá yányán kò sẹ́ni tó lọ́wọ́ ọba ò sí wá sí yẹn fún so a sọ fún wa pé alákọ̀ọ́kọ́ ni ká dọ́ lọ́wọ́ ọba mọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ká jọ́sìn fọlọ́run ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká má gbàgbé ọjọ́ gbé dàkíámọ̀ ẹ tó bá ti gbà pé tí bá ti fọjọ́ gbé dàkíámọ̀ síwájú kò lè ṣìṣe láéláé tó ah ìjọ kan àti wọn mọ gbẹ̀sán ẹ gbé yóò lọ́wọ́ ṣe nǹkan dà ah ìjọ tí mo bá wà gbẹ̀sán ni ìjọ tí mo bá wà gbẹ̀sán ni yóò lọ́wọ́ ṣe nǹkan dà ká má gbàgbé ọjọ́ gbé dàlùkẹ́ àmọ́ ó wà very very important onímọ̀ ń control gbèsè ayé ọmọ èèyàn so kárí pé à ń sọ dáadáa ọlọ́mọ wa ń ṣàlàyé fún Musa Musa wà níbi tó wà lọ́lọ́wọ́ bá ti ṣe eléyìí Ọlọ́run ti ṣàlàyé eléyìí fún Musa Ọlọ́run bá fẹ́ fún Musa ní mújíza Ọlọ́run fẹ́ fún Musa ní nǹkan ìmọ̀ nǹkan tó jẹ́ nǹkan ìmọ̀ àwọn ànábì ọlọ́run ọba ò lè má ní nǹkan èèmọ̀ mújísà ní tàwọn ànábì ọlọ́run kọ̀wárìkulẹ̀ àádà òun ni ti àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run ẹ bá jẹ́ àfa ọlọ́run ọba máa ń lo kọ̀wárìkulẹ̀ àádà fún ẹ bá jẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba máa ń lo mújísà fún wọn mújísà ní tàwọn ànábì ọlọ́run nǹkan èèmọ̀ bẹ̀tà ànábì ọlọ́run ọba gẹ́gẹ́ òní mọ̀ pé kínní yẹn jẹ́ nǹkan èèmọ̀ ọlọ́run yóò sọ fún pé nǹkan ìmọ̀ ni ọlọ́run wàá fi hàn pé nǹkan ìmọ̀ ni ọlọ́run náà tún lọ pálásẹ̀ màá bá ní kí Musa ọmọ ju ọ̀pá lẹ́kọ̀ọ́ máa dejò Musa ọ̀kan ló débi kan kó bẹ̀jọ ọ̀pá lẹ́kọ̀ọ́ sáré dejò ọlọ́run yóò kọ́ ló ti gbé sọ́lọ́ ọlọ́run ṣe ń jùlẹ̀ tọ́lá jùlẹ̀ kò ní dejò tọ́lá ọ̀bá ló jùlẹ̀ kọ́ ọlọ́run ti fún mu jísà kan tọ́lá jùlẹ̀ wàhálà kò ní dejò yóò retí àṣẹ lọ́dọ̀ ọlọ́run kó tó jùlẹ̀ ni tó yẹ kó jẹ́ pé tá a bá gbọ́ bá sọ pé wọ́n mọ lẹ̀kọ́ mọ́ kò ní bá òun eléyìí àlìjẹnu ti wà mẹ́ẹ̀ wọ́n lè lẹ̀kọ́ mọ́ kọ́ mọ́ bá òun gò ní mọ̀ yóò ní wọn mọ tí wọ́n fi lẹ̀kọ́ mọ́ tí wọ́n fi bá òun wọ́n lè yìnbọn fún yẹ̀kọ́ mọ́ dọ̀dọ̀ yẹn pẹ̀lú àná ọlọ́run sọ́kọ́ yìí sọ pé ah wọ́n èmi tó wáyé ìbẹ̀ kò ní bá mi dẹ́ tẹ́lẹ̀ ẹ̀hún tí ó sì kọjá ń bẹ̀ eléyìí ó sọ máa gbé àfẹ́ ìṣù tó ni kò wọ́n gbé kíní kan kọjá lórí omi ó sọ máa bá àfẹ́ ìṣù ni kì í sọ sáfẹ́ àtọ́lọ́hún so kẹ́nìkan sọ pé wọ́n kọjá ó sì kọjá ń bẹ̀ àfẹ́ ìṣù ni kì í sì tọ́lọ́hún kì í sì tọ́lọ́hún so látara bẹ́ẹ̀ òun náà ni ọlọ́wọ́ bá wọn ń ṣàlàyé fún wa ká mọ mújísà tọ́lọ́wọ́ bá fún Musa ọlọ́ni wa máa tìlíkà bíi ẹ̀mí níkà. Ya موسى ụsa, ní wà máa tẹ́lẹ̀kì ọlọ́run ní kí ni eléyìí ọlọ́run ní kí ni eléyìí bìyẹ̀mí nìka ọlọ́run ni kí leléyìí ti ń bẹ ní ọwọ rẹ̀ ọlọ́run kí ni ti ń bẹ ní máa ọlọ́wọ́ bá ní kí ni ti ń bẹ ní ọwọ́ rẹ̀ yìí àwọn kan gbà pé tílíkà yẹn iṣẹ́ mọ̀súlì ni ó ṣe so tí ó dẹ̀ jẹ́ wípé bí ẹ̀mí níkà olùwà máa jẹ́ sílátù mọ̀súlì fún un ìyẹn fún àwọn tó gbọ́ èdè lárúbáwá àwọn sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ àfẹ́ fi ṣèdíwọ́ tó pọ̀ wàmá tílíkà bí ẹ̀mí níkà so ọlọ́run ní kí ni nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ ìwọ Musa àwọn afọ́nitẹ́fsìrì sọ yìí pé ìtọ́lọ́wọ́ ọba ní ìdìlọ́dọ̀ Musa nǹkan méjì ni níbẹ̀ mújísà ló fẹ́ fún ọ fẹ́ fún ní mújísà látara ọ̀pá ọdẹ ẹ̀fẹ́ fún ní mújísà látara ọwọ́ ọ̀tún rẹ̀ méjì lọ́nà bá wá pè pọ̀ wàmà tìlíkàbí yẹmí ìnìkì kí ni ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ìwọ Musa ọlọ́run á pe kí ni o ọlọ́run pe méjèèjì ọlọ́run á pè pọ̀ àtọwọ́ ọ̀tún yẹ̀mí nìyẹn ni ọwọ́ ọ̀tún rẹ̀ àti kí ni ọ àti ọ̀pá tọ́lọ́ bẹ́ẹ̀ bí ṣe kí ọlọ́run pe ọlọ́run kí bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀tún rẹ̀ Musa ọ̀tọ̀ ní tòróró ọlọ́run bẹ́ẹ̀ yọ mújísà lára méjèèjì ni ṣùgbọ́n béèrè question lọ́wọ́ Musa kí Musa wa sọ pé. a kà á kátó di pé a máa dúró tó pọ́jọ́ ti lọ náà. ọ̀la ìyá sọ́yà kan sọ̀rọ̀ àlẹ́ ìhà. Musa ó wá bẹ̀rẹ̀ sí í sọ ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ Musa ó mú àwọn ọ̀rọ̀ mẹ́rin wá mẹ́ta fojú hàn dáadáa nígbà tó rí pé tó bá ní kó wọn máa sọ̀rọ̀ lọ owó ò lè sọ́tàn ọ̀ya amúkẹrin wá ní. ntí ò ní fojú ọyọ apá gbogbo ẹ̀pọ̀ sínú ẹ̀ <laughs> ó ní kọ́ọ́lá ìyá àsọ ọ̀yà. Musa ní ntí mo mú dání ọ̀pá ni kéé gbọ́dọ̀ ọba ọ̀gbọ̀n pọ̀pá ni kéé gbèsè aláwọ̀ ẹ̀fọ́ sọ́wọ́ lọ́wọ́ pọ̀pá ni àti wọn dábàá sọ́wọ́ máa rẹ pé kí ló mú dání ẹ̀ ó lè ti ní tó mú dání gan àìbẹ́ ẹ̀kọ́ ni ni kí wọn àti wọn lọ́wọ́ bò ní mímọ́ yìí pé ọ̀pá ló mú dání ọwọ́ ń bèè lọ́wọ́ ẹ̀ pé ọlọ́wọ́ wọn iya aṣọ rẹ ọ̀pá mi ni so musa ṣàfitì ọ̀pá sọ́dọ̀ ara rẹ̀ kó lòún ní <laughs> so kó ní ẹgbẹ́ pé ọ̀pá ló mú dání ọlọ́pàá àwọn ni so ó tún ṣàfitì sọ́dọ̀ ara rẹ̀ kọ́ bá fẹ́ kọ́ bá pé ọlọ́run bó wò pé kọ́ ẹ̀kọ́ lọ. ó ní àtàwọn kàwọ́ àlẹ́ à ó ní ọ̀pá yìí. Musa wò wípé àbọ̀lọ́wọ́ bá fẹ́ béèrè wípé àǹfààní wo ni mo máa ń fọ̀pá ìṣe ìrú ẹ̀mí sáyé lọ bẹ̀rẹ̀ sẹ́fìtì bá béèrè nǹkan lọ́wọ́ èèyàn ká béèrè nǹkan lọ́wọ́ èèyàn ló ń gbà mí ọbẹ̀ nǹkan lọ́wọ́ ọmọ rẹ pé kí ló mú dání o lè bá wọn sọ nǹkan míì ìwé ni mo fẹ́ fi ṣe kíní kan ni so ìwọ <laughs> bá dàrú <laughs> so ara àbẹ̀rù náà ní bẹ fún Musa wọn ni àtàwákàwọ àlẹ́ yìí mo máa jẹ́ wípé màá máa dúró tí màá fara ti ọ̀pá yìí Musa ni màá máa fara ti ọ̀pá yìí alákọ̀ọ́kọ́ nìyẹn àtẹ́mídò àlẹ́ à mo máa fara tì í wà á oṣù bí a. oṣù bí a alágọ̀nà mi. àwọn tí wọ́n àwọn tí àwọn ẹran tí mò ń dà káàkiri àní gbàdébí ọlọ́wọ́ bá kẹ́ dìde àbí kọ́ jẹ́ rán irin gánẹ́mì àdìsá ló fi sọ bẹ́ẹ̀ àbí kọ́ kọ́kọ́ dáná kò sáré bẹ́ẹ̀ tó dìde láyé tí ò ní dáná. aṣọ abáni sí wọn náà àti wọn náà rẹbi oní bẹ́ẹ̀ ni èmi náà dẹran fáwọn ará mẹ́ka ní gbogbo àwọn bíi agbègbè òkè wọn mo dẹran bẹ́ẹ̀. musa náà àmì pé àwọn ànábì ọlọ́mọba máa ń dẹran ni wọ́n àwọn ṣubí à alàgánàmì máa máa mú ọ̀pá yìí màá wá fi lu ewé màá fi lu àwọn téèyàn bá ń fi ọ̀pá téèyàn bá ń na ewé tí àwọn ewé yẹn ó fi jábọ́ lẹ̀ẹ́lẹ̀ téèyàn fọ̀pá náà wọ́n báyìí àwọn ewé tó bá ga lọ sókè tí ẹran ò lè jẹ èèyàn wà fi ọ̀pá yóò wá fi na àwọn ewé yẹn lọ wọ́n lè jábọ́ lẹ̀ẹ́lẹ̀ fún àwọn ẹran láti jẹ wàhùsù bíi alàgànà màá máa fi ọ̀pá yìí ewé lẹ̀ fáwọn ẹran mi musa sọ báwọn ọ̀pá mi ó dákọ̀ ẹlẹ́kìnní ètò mú dání gangan ó sọ àwọn iṣẹ́ méjì tí wọ́n ṣe wá pé tó bá nígbà wọn máa ka iṣẹ́ lọ báyìí <laughs> iṣẹ́ dọ̀gba yìí máa ń ṣe iṣẹ́ dọ̀gba ń ṣe ṣe díẹ̀ tó pé àwọn àfa wọn kẹlẹ̀ ṣe tí àlè lórí ni tá a máa ṣàlàyé fún wa náà ní ọ̀la lọ́rọ̀ ọ̀pá ti jẹ́ àtàwọn tí wọ́n gbọ́ pàkà kiri so <laughs> wà á wùsù bí aláàgánà mi wàlíyà fi àmà àrìbù ukùrọ̀. àmà àrìbù ukùrọ̀ wálé yà fi àmà àárìbù òkúrọ̀ à wọ́n lọ́wọ́ màárìbù ni mo tún ní àwọn àǹfààní mi tó pọ̀ tí ilé sọ ó táwọn ọ̀dọ́gba ìtumọ̀ ẹ ṣe bó <laughs> ti dànù màárìbù òkúrọ̀ àǹfààní ẹ̀ tó pọ̀ gan àǹfààní mi tún bẹ fọ́pa ẹ̀ ọ̀dàkẹ́ mẹ́rin so látara bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀la a máa kọ̀ntínú lọ ní ọ̀la lórí aya yìí abẹ́lọ́run kí ọlọ́run bá kú sọ di ọ̀la náà ìta agbọ́kọ́lọ́ jẹ́ kó ṣe wá láǹfààní àtẹ̀mí tí mo sọ àdáwọ̀ tá a gbọ́ náà ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik.